Mama calls Baba, Baba Abiye. Mm. Uh, Baba also calls my, my uh, called my, my my mother Mama Abiye. Wow. Wow. Because they did not start to have child immediately okay. in their marriage. Wow. So, you okay, know? so, so they had a little delay. Yes. And you know what? People don't understand that it's only when when you see a pastor or you see a prophet or yes. you see any man of God yeah. pastoring a church or running uh, an elder's uh, position over a congregation or a set of people. Yes. That person is singular. Mm. Praying for about 200, 150 people. People don't remember to pray for that one person. One person. to uphold him uh, some churches have started to do it now mm. but in those days they feel that ah that man of God is so is on the top he doesn't need our prayers mm. it is a wrong it mm. is a wrong idea. àwọn jẹ́wọ́ Baba had nothing he had no money wow. he had no cloth even the cloth my sister you know in those days if you if you start to work your first salary you give to the church you give to your parents. Mm. my sister my senior sister bought this uh, uh, being referred to as ara aran mm. alakan baba used it to make trousers and then white on top that material even they took it away from our house when baba died. Wow. everything I am a child of God and by the grace of God. I'm the last born, I'm the baby of the family and I'm the pet of the family ọlọ́run nineteen thirty àwọn orin oríṣiríṣi làwọn èèyàn ti kọ ọlọ́run nineteen thirty kí ló bí. nǹkan tó bí ọlọ́run nineteen thirty ni pé nineteen thirty yẹn gan ni iṣẹ́ ìránṣẹ́ bàbá búyọ tí gbogbo èèyàn gbọ́ nípa ẹ̀ tí ó mú kí àwọn ọ̀pọ̀lọpọ̀ tí àwọn tán ní àìlera àìsàn ìṣòro lóríṣiríṣi kan wá sí Iléṣà nineteen thirty yẹn ni ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ tí ọmọ tí wọ́n tó kú tí ó jí dìde. he was never never resting baba never rested. wow ó ní pásítọ̀ mẹ́dàáyé ṣe lọ sí Àkúrẹ́ àti Odùtọ́lá àti Babájídé a ṣe ìpàdé pẹ̀lú àwọn alàgbà Èkó àwọn méje ni ó wá mo ra àwọn nǹkan convention náà wow. Mike lọ sí Iléṣà ó sì padà dé ní agogo mẹ́sàn-án wow. alẹ́ òní. Wow. Baba will tell you what from one stage to the other. So it was he keep, was preparing he was preparing for the CAC convention to be held in his town. Ilofa when he died. èmi ni olórí nínú agboolé ìwéwé agboolé ìwéwé yìí sì láti bí apọ́stù bàbá wa apọ́stù ayọ̀délé babalọ́lá. ọmọ yorùbá kan wà o tó ṣiṣẹ́ ìyanu tó sì jí òkú dìde pé ọ̀kan gbòógì táyé ò lè gbàgbé náà ni bàbá joseph ayọ̀ babalọ́lá pé wọ́n jí òkú dìde lọ́dún nineteen thirty. bẹ́ẹ̀ bàbá yẹn gan-an I know him. Where am I now? Is where Baba start ministry at the age of fourteen years, which everybody doesn't know, but God will keep it for end time revival. Ikotwele and Irare, they are the same mother and father. When when Baba himself will go for burial service and say, Oluwa Fifuni, the Lord give us." The Lord take us. Glory be to his name. Apostle Ayo Babadola, even though I don't normally use late for my father because I feel his presence is always with me. He was a special breed from God. He was a, a special servant of yeah. God. He was passionate in his with his ministerial work. Yeah. He served with all his might. Mm. He was honest, diligent, mm. prayerful, full of humility. mi ni ọba David Ajíbọ́lá Ọmọ́pẹ́ Àdúfẹ́mi lóye wa ọba dọ̀fọ́ Kọ̀tún ilé Òkè-Ẹ̀rọ local government Kwara state. baba baba is from Ìlọ́fà okay. in Odò Ọwá. Okay. That's Kwara. Kwara State. Yes. Wow. He was preparing for the CAC convention wow. to be held in his own town. Own town. Wow. So it, it, I, we learned he was renovating the church there. Wow. So his visit there was uh, quite conversant. Yes. Yeah. So from Lagos you will see to Ibadan, from to Sapele. I don't know. The man never rested. ẹ ibi tá a wà yìí ọ̀sán yìí tí wọ́n bọ nílé àwọn bàbá òun ni wọ́n ibi tá a ti ń bọ̀ nìyí òun ló sọ pé kán má jẹ́ kán oyún bàbá tó wà nínú o kán má jẹ́ kán bí o nítorí tán bá bí òun máa fi wọ́n lẹ̀ lọ ìgbà tán wá bí bàbá ibi ló wọlé sí. It was when we were uh, uh, holding the twenty-five years of his memory that I heard from the person on the on the uh, pulpit. pulpit saying baba said sword this thing the igbos normally use uh, that's yeah. like a sword like yeah. this you know yes. that thing uh, yeah. ba baba had two the man who preached i won't mention his name he said the baba sword is in my sitting room i took it away in my everything they took away they believing that any any article from baba we give them power. èmi ni wòlíì àtàjìnrere joseph abiona gẹ́gẹ́ ojú aka àròlé babalọlá baba orísun. top top top top farm fruits àwọn oúnjẹ tiwantiwa aṣara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 tí wọ́n ń pè ní CAC o ò lè ṣàìgbọ́ yẹn rí bàbá Joseph Ayọ̀délé Babalọ́lá lẹni tí mò ń sọ̀rọ̀ nípa ẹ̀ ọ̀pọ̀ àwọn òǹkọ̀tàn ló ti kọ ìtàn nípa bàbá yìí Àpọ́sù Joseph Ayọ̀ Babalọ́lá ni onírúurú àwọn èèyàn ti kọ ìtàn nípa wọn ṣùgbọ́n lónìí níbo gan la mú yín rìnrìn àjò lọ ìlú Iléṣà la wà níbi tí wọ́n ti láǹfààní láti máa gbóhùn látẹnu ọ̀kan lára ọmọ bíbí bàbá àmọ́sù Joseph Ayọ̀ Babalọ́lá tí wọ́n ṣàlàyé ọ̀kọ̀ọ̀kan fún wa Ọlákúnlé Fásùgbà lórúkọ mi ìkànnì Yorùbá Gidi TV ní wò ẹ káàbọ̀ sórí ètò wa. atọ́kùn mo kí ẹ káàbọ̀. ẹ ṣe máa. ẹ kó òun náà. yes ma fún àǹfààní gbogbo àwọn èèyàn tí wọ́n wà káàkiri orílẹ̀-èdè àgbáyé ẹ bá mi dárúkọ yín lẹ́kọ̀ọ́ rẹ̀. orúkọ mi ni wúràọlá ẹ̀kíní mo jẹ́ àkọ́bí bàbá joseph ayọ̀ babalọ́lá. ẹ ṣe púpọ̀ màmá wa wúrọ̀ọ́lá àwọn èèyàn máa ń pe bàbá ní ayọ̀délé babalọ́lá. Sáyọ̀délé gan lórúkọ wọn. at all at all mistake nìyẹn and gbogbo ibi tí mo bá ní oore ọ̀fẹ́ láti correct wọn láti ṣe àtúnṣe ni mo ti máa ń sọ wípé ayọ̀ ni bàbá pé orúkọ wọn wọn sọ fún wọn fi délé kun ìmọ̀ àwọn tí wọ́n ń bá wọn fi délé kun gbogbo ibi tí mo bá dẹ̀ rí tí wọ́n kọ sí. Si ni mo ti máa ń correct wọn wípé ẹ jọ̀ọ́ ẹ bá mi tú kinní nǹkan for example ní ìkejì ibi tí mo rí tán ọkọ̀ Ayọ̀délé sí recently wọ́n bá mi tú àtúnṣe sí ibi tán ọkọ̀ Délé sí yẹn. Ayọ̀ Babalọ́lá iṣẹ́ Ayọ̀délé. iṣẹ́ Ayọ̀délé. ẹ̀yin gẹ́gẹ́ bí ọmọ bàbá tá a bá ní ká bi yín lè rè pé ta ni Apostle Joseph Ayo, babalola, báwo lẹ ṣe sọ. ẹni tí bàbá Joseph Ayọ̀ Babalọ́lá jẹ́ ẹni tí Ọlọ́run lò gidigidi láti tan ìmọ́lẹ̀ ìhìnrere ti Jésù Kristi sí orílẹ̀-èdè wa yìí nígbà táwọn sì bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn wọ́n ṣe débi táwọn lè ṣe dé káàkiri nàìjíríà ghana sierra leone lẹ́yìn ikú wọn àwọn tó àwọn tí ọlọ́run tún lò à ń gbẹ̀yìn wọn gẹ́gẹ́ bí aṣáájú wa nínú ìjọ àpọ́stélì ti kristi wọ́n mú ìhìnrere yẹn wọ́n mú tẹ̀síwájú láti lọ sí òkè òkun káàkiri àgbáyé kó tó di pé bàbá ọlọ́run ní sí bàbá láti dá ìjọ CAC sílẹ̀ ìyẹn Christ Apostolic Church eh, inú ìjọ wo gan ni bàbá wà tẹ́lẹ̀ àbí ẹ̀sìn wo ni bàbá ń ṣe ṣáájú. ìtàn sọ fún wa wípé bàbá wọn wà nínú ìjọ CMS tá ń pè ní CMS Anglican. Anglican. Mhm. Eh, they used to call them CMS but àwọn Anglican ni so ìtàn sọ fún wa pé bàbá wọn was a member of the Anglican Church tó wà ní ìlú wa ní odò ọwá as at that time. odò ọwá ní ìlú bàbá Joseph Ayọ̀ Babalọ́lá. that's correct. ṣùgbọ́n wọn ò sin wọ́n sí odò ọwá torí odò wa ìyẹn wà ní ìpínlẹ̀ Kwara ìpínlẹ̀ Èkìtì ni wọ́n sin wọ́n sí kí ló bí eléyìí àti pé ìlú wo ni wọ́n sin wọ́n sí ní pàtó. nígbà tó ń bẹ̀rẹ̀ iṣẹ́ ìhìnrere ní Iléṣà gẹ́gẹ́ bí mo ṣe sọ tẹ́lẹ̀ wọ́n mú iṣẹ́ ìhìnrere yẹn tẹ̀síwájú káàkiri orílẹ̀-èdè wa Nàìjíríà ó wá ṣẹlẹ̀ wípé ẹ̀fọ̀n alààyè ní tòsí Iléṣà ibẹ̀ ni wọ́n ṣẹ́tù sí so ibẹ̀ ni wọ́n bí èmi yìí sí ibẹ̀ ni mo dàgbà sí so ibẹ̀ là ń gbé títí wọ́n fi jẹ́ pé Ọlọ́run so bó ṣe jẹ́ nìyẹn tó jẹ́ pé ẹ̀fọ̀n alààyè ni wọ́n sí wọ́n sí. Baba, ẹ bàbá ńgbà tí ọ ní ọkọ yóò yóò tàtí ìlú kan me. dé ìlú kan dídí ọ̀sẹ̀ mẹ́ta ọ̀sẹ̀ mẹ́rin oṣù kan bó bá bó bá délé lè ní ó lè tún tó kó lè mọ́ ìwọ̀ ọjọ́ mẹ́ta pàtó bá délé ìyàwó ẹ̀ ò dẹ kò gbúdọ̀ kò ṣe ìyàwó ìrànṣẹ́ ọlọ́run ẹ kò lọ wá yóò wá àlè ní kò tẹ̀ sẹ́ni tí ò súnmọ́ tó pàtó bá dé inú ìyàwó á dùn gbé ọkọ̀ ń dé inú òun dùn ṣùgbọ́n kò ní kò ní tó ọjọ́ kejì ọjọ́ kẹta ó ti tún pápò ẹ̀ àyùká bó ló ń lọ bó ló ń lọ àwọn tó ń tẹ̀ lẹ́ẹ̀rẹ́ kúrò ní ibẹ̀ kúrò ní ibẹ̀ kò ń ráyè ìkara ní ìkara tó tọkọ tìyàwó ni òun fi mú ọkọ ìbámu mọ̀mọ́ àpòkọ́ òlàjẹ́ o nǹkan lẹ́sọ̀ kúrò lájẹ́ gbà tí ò jẹ́ ká àríkáyẹ náà ni ò jẹ́ kí bàbá pẹ̀ òjò. food is not not as is not important was not important to my father. Mm. Mama will have to force him to eat as I can remember. Wow. Because there will be too many people to attend to. Wow. They want to be attended to. So there is no time for food, but I, I is like uh, you have referred to it. He was a fasting man. Wow. So Mama, as an Ijesha woman, was very, very, very, very, if I can say, very, very tough. Wow. Very, very tough. you <laughs> cannot be sluggish at mama's presence. But that was good. You cannot be lazy mm. with mama. Mm. You have to be hardworking. You have to know what you are doing. And you have to be honest. Wow. And you have to be prayerful. Mama will tell you there is no other way. Go and pray. I don't know what made whoever cooked up uh, false stories about her. I don't know what uh, could have caused it. Yeah, I don't know what could have caused it. I I have thought over it and I don't want to think over it again. Yeah. I don't know what could have caused it, but I know that Mama did her best putting us through in the way of God. Wow. In the way of God. If you are going somewhere if you are going for an occasion mama will call you rántí ọmọ ẹni tí wọ́n ń ṣe o mm. má ṣe jágajàga ń tó ń lọ yẹn o mm. behave yourself mm. remember whose child you are. Uh, one uh, magazine group they came to me to interview me and they asked something similar not yeah. in the frame of your own uh, question now but very similar then i told them that, that, that question was uh, focused on uh, why was Mama not uh, in the ministry with Baba? Oh. Why was she not going? Uh, why was she not going ah. around with Baba? Then I told them that it depends on your call. Oh. And in those days, yeah. in those days, I will say. And that was what I told those people, but they wrote it the other way and I was furious with them. In those days, it is the belief that women are not to be seen. That's women are not to be heard. Women are, women are supposed to Just. take care of the children, take care of the home. And mm. that was what Mama was doing then. Yeah. She was taking care of the home. She took care of the home. She took care of us. She raised us up because Baba was re, re, very, very deep, head and toe, from head to toe, deep into the ministry. He was always going about, even when he's around, it takes time for us to see him. I think that was what God wanted her to do in Baba's ministry. And yeah. God supported her for, with everything possible he was never never resting baba never rested wow. he never rested he used all his life i believe the way god wants him to use it just let me give you about this is the last diary 1959 wow that's the same year he died the same year he died he kept the diary till he died on the 26th wow. and he kept the diary till the twenty-fourth. twenty-fourth. yes. I can see and you can see you can see twenty-six now that Baba wrote Ede. Yeah, yeah. I you know, see. I told you he, yeah. he conducted the service in Ede yes, on Sunday, yes. Sunday morning. So Baba will indicate where he's going he is going or where you can is. where he, he, he is this is Ede wow. Friday is Ibadan Thursday is Ilofa wow Wednesday ìpàtẹ ìbàdàn. wednesday is warri wow. tuesday warri wow. monday sapele. bàbá joseph ayọ̀ babalọ́lá kí làwọn nǹkan àmì tó tayọ tó farahàn lára wọn nígbà ayé wọn táwọn èèyàn fi ń pòkìkí wọn pé ah ẹ̀mí ọlọ́run gbé mu bàbá yìí sẹ́yìn rí gẹ́gẹ́ bí ọmọ nígbà náà. bàbá jẹ́ ẹni tó ní ọ̀pọ̀lọpọ̀ sùúrù ọlọ́run fi sùúrù yẹn ó fi kẹ́ wọn wọ́n ní ìfaradà wọn kì í bínú wọn kì í bínú àtọ̀ wọ́n dẹ̀ kó gbogbo èèyàn mọ́ra àti ẹni tí ó ní àárẹ̀ o àtẹni tó ní owó o àtẹni tó kù káàtó fún o àtẹni tó ní ìṣòro o gbogbo èèyàn ni bàbá kó mọ́ra gbogbo èèyàn nígbà ayé wọn kò sí pé ẹnìkan ló máa dúró sí ẹnu ọ̀nà tó máa sọ pé bàbá ń sùn bàbá ń rest or bàbá fẹ́ jẹun everybody gbogbo èèyàn náà máa ń wọlé tọ̀ wọ́n anytime. any time of the day. so ìyẹn jẹ́ kí gbogbo èèyàn ó nífẹ̀ẹ́ wọn. ibi tí a wà yìí ni bàbá ń kó àwọn bàbá Awólọ́wọ̀ lábí Akínyẹlé Odùbánjọ mẹ́ẹ̀dá yìí ṣe àwọn ọmọlẹ́yìn ẹ̀ tó máa kó wọn wá gbàdúrà ìbí ló mú Awólọ́wọ̀ wá sí tó sọ fún pé ìjọ tó bá ti padà lẹ́yìn Ọlọ́run kò ní dé orí oyè yóò dẹ̀ kó yorùbá sí wàhálà ọ̀pọ̀lọpọ̀ ọdún. ní gbogbo àwọn tó tẹ̀lé ńgbà náà kò sí kò sẹ́ni tára ẹ̀ dá o gbogbo àwọn jàǹkànjàǹkàn yẹ kò sẹ́ni tára ẹ̀ dá o òdo báwọn dé ìwòsàn ló ìwòsàn rẹ lómìn tí ló fi gbàgbọ́ o. nídìí iṣẹ́ ìránṣẹ́ nígbà náà ṣe é ṣàkíyèsí àwọn nǹkan kan bóyá nínú ìrírí yín pẹ̀lú bàbá tó dàbí ìpèníjà fún wọn nídìí iṣẹ́ ìránṣẹ́ tó ṣẹlẹ̀ rèé. ìpèníjà tí èmi lè rántí ìkíní ṣe mọ̀ ìgbà yẹn kò sí means of transport fún wọn ìyẹn jẹ́ ìpèníjà ńlá nípa iṣẹ́ ìrànṣẹ́ wọn ṣùgbọ́n wọ́n faradà hmm. ọ̀pọ̀ ọ̀pọ̀lọpọ̀ ibi tí wọ́n máa ń lọ wọ́n máa rìn tàbí kán gun kẹ̀kẹ́ báísíkù tàbí ọkọ̀ ọkọ̀ tó ń pè ní jági hmm. ńgbà yẹn. lódò. any form of you fara dà gbogbo ìnira wọ̀nyẹn. Baba was using a kit car. because when he's traveling the baba and the driver will be in the front mm. the next space yeah. is for materials wow. clothing mater materials school uniform and ankara wow. dresses for the less privileged wow. as towards the time that baba died was the time that he was exploring otripo so he was always packing clothes along that side if we, if we, uh, at the back of his own seat and the last uh, space of the kit car was where the uh, disciples yeah. used to sit wow. because when he travels at least at least two of them will travel with him mm. that is at least if not four baba was very very rich in the lord i didn't see him lack in anything mm. he had everything because if he was a man of satisfaction. Mm. You know, as the head, yeah. he, he doesn't hunger for anything. But when you want to talk of material things, can't Baba out. Wow. Somebody gave Baba a plot of land in Efanalaye, mm. which we were aware of. When Baba died, they, they came to us. That land in uh, so so so i won't mention names <laughs> and places yes. we will build it don't worry we will build it in uh, within within two three weeks like these fans now when they want to pass they will bend down so that we won't see their head we will know they, are, they were passing baba had nothing wow he had nothing wow even the when he died i was told they found ten pounds um, ten and six yeah. ten shillings six pence in wow. his uh, bag that ten and six as we used to call it then we we never knew what happened to it. bàbá tí ni wọ́n jẹ́ àwọn ni wọ́n dẹ̀ lé lórí ẹ̀mí tí ẹ̀kọ́ náà máa ń ní obìnrin ló dẹ̀ lé lórí ṣùgbọ́n síbẹ̀ náà ẹ̀ látara ẹ̀jẹ̀ ọkùnrin ló ọmọ tí wá. <laughs> thank God for that. <laughs> kí làwọn nǹkan tí ẹ lè sọ nípa bàbá pé àá ah, nǹkan báyìí ni bàbá fẹ́ràn àwọn nǹkan báyìí ni bàbá kórìíra tó yẹ pé nígbà táwa kékeré tá a bá ṣe báyìí bàbá máa bínú tàbí tá a bá ṣe báyìí bàbá máa fún wa lẹ́bùn bí àwọn nǹkan wo ni ẹ lè tọ́ka sí. bàbá láìkì àdúrà wọn lè fi àdúrà jáfara. so tán bá làágùn àdúrà tó ti gẹ́gẹ́ bí ọmọdé tá a lọ́ra tá a tètè dìde wọ́n lè bínú sí wa sí yẹn nínú ìbínú yẹn náà you can understand that type of ìbínú kì í ṣe ìbínú kan lọ títí gbèsè wípé ẹ̀yin ọmọ yìí ẹ dìde àkókò àdúrà ni wọ́n fi àkókò àdúrà jáfara wọ́n láìkì àdúrà tá a bá dẹ̀ wà ní. Ni ibi àdúrà pàápàá àdúrà àárọ̀ nígbà tí mo wà ní kékeré yẹn ìgbà míì wọ́n máa ń fẹ́ wípé èmi ni kí n ka báíbù dó àwọn students máa jókòó wọ́n máa wà níbẹ̀ àwọn náà máa wọ́n máa ń wà níbẹ̀ most of the time tí yóò jẹ́ pé tá a bá ṣe prayer tán tá a bá lọ múra school gẹ́gẹ́ bí ọmọ tí mo jẹ́ ń gbà yẹn But táìmù tí a bá ń ṣe àdúrà lọ́wọ́ yẹn wọ́n lè ní kí n gbé ẹ̀ka báíbù tí mi bá kà dáadáa you know if you don't like it one correct me you, you know Stanley and so èmi náà láti jágìrì that was all. About his prayer life all I know is that during the during his lifetime. Yeah. we normally hold prayer sections at two. After the morning prayer 6 a.m., there's another prayer at 9 a.m. It doesn't mean Baba leading himself. Okay. If he's around, he may lead. If if he's around, he may he may delegate. Okay. But he will be there. But either he's at home or he's not at home, it is mandatory. Okay. There, the, the, the bell for prayer will be rang Uh, uh, at 9 a.m. Yes. Another 12 noon. Okay. Another one 3 p.m. Okay. Another one 6 p.m. Mm. And the last one 9 p.m. Yeah. Everybody will go to their room. You can still hold prayer section you on your own as you like. But even after the 9 p.m. prayer, Baba will still go inside his room and you will hear him pray. He doesn't shout and he doesn't he doesn't uh, pray quietly at times. Okay. But you will know that he, he is praying. Okay. That he is holding prayer section. If there is need to raise their the voice, it will be raised. If there is no need to raise the voice, it will not be raised. But naturally, Baba has had a very loud voice. Without any megaphone, without any loudspeaker, uh, let me describe. Baba will be praying here and you will hear his voice at the Kajola junction there. Wow. When, whenever he has something very, very pressing, very important, yeah. and uh, it needs to be addressed, he will recess to a private place, and that is going to the mountain to pray. So, except like uh, I know he stays, he calls on uh, Baba Ede, Baba late uh, Akande, inede. yeah. Uh-huh. I we were told that Baba has been assigned a room there when he comes he has that room to himself so where nobody will go to disturb him or or interact with him. Oh. But that apart, I think going to the mountain to pray is as the case requires. The oh. situation requires. It is not that he believes if you don't get to the mountain, you you cannot pray. <laughs> if that is his belief, then he won't be praying for people in the mission house. Mm. ṣé ohun tó wúlé lẹ̀ làwọn ọmọ ìjọ àwa pásítọ̀ sí ṣe èsì tí ò là ṣe lẹ́yìn. ẹ̀yin ìyá tọ́lá ni òkú wa bàbá. ọlọ́run bàbá ọba dáre ẹ̀ àwọn rótìmí làwáàlì rótìmí mùsùlùmí ni wọ́n babaláwo pọ́nbélé ẹni ọba bọ́ lórí ọ̀pẹ tẹ́yìn ẹ̀ bá dá nínú àgbo ni wọ́n ò gbé sí ní wèwe wọn á tọ́jú ẹ̀ bí wọ́n lágbára débi pé wọ́n yíra padà wọ́n dẹ̀ yẹ ẹ̀tù kò sí nǹkan tí wọn kì í dì ṣùgbọ́n gbọ́ ọlọ́run dẹ̀ ti bẹ̀ wẹ́ bàbá jáde bàbá pa gbogbo nǹkan yẹn rẹ́. lára àwọn nǹkan kan tá a kà nípa bàbá wọn yóò dúró pé bàbá Joseph Ayọ̀ Babalọlá jẹ́ nìkan tí kò fẹ́ràn àfẹ́ ayé káwa lé aṣọ tó dáa jù bàtà tó fáìn jù ilé tó rẹwà jù ká máa lépa owó ṣé bẹ́ẹ̀ ló rí nígbà nínú ìrírí ní pẹ̀lú wọn lóòótọ́ àti pé tán bá rí ọmọ kan tó jẹ́ pé ó ń fún afẹ́ ayé kí làwọn ìgbésẹ̀ tí wọ́n máa ń gbé nígbà yẹn. bàbá Ni kí ni kí n ṣe pé o wọ́n wà tolerance lápọn wípé aṣọ kan ni the only thing tán mọ̀ ni pé kò ti mọ́ most of the time uh, kásọ̀kì aṣọ gígùn tó máa ní apá yẹn òun ni wọ́n máa ń lò kàkí náà dẹ̀ fi ń ràn so máa kò sí pé wọ́n wọ agbádá I don't know ìrántí the only time eh, ẹ agbádá tí mo rántí tí bàbá wọ̀ ni èyí tí mo rà gẹ́gẹ́ bí ìgbà tí mo ṣẹ̀ bẹ̀rẹ̀ iṣẹ́ màmá mi ní first salary mi kí n fi ra aṣọ fún bàbá àwọn náà náà bá mi júùsì ẹ white lace ẹ̀dẹ̀ ní àrán <laughs> wọ́n fi rán ṣòkòtò sí hmm. ìyẹn ni the only agbádá tí mo rántí tí bàbá ní apart from that wọn ní shirt trousers and uh, the cassock. people give they give voluntarily Wow. Wow. People will they they can they bring food items. You wow. don't have to ask them. Wow. People give money. You wow. don't have to ask them. That's interesting. Then fortunately, even though Baba was not uh, uh interested, was not all that supportive, Mama was trading. Wow. because you know mama is, was was an Ijesha. That's a virtuous woman really yes. because mama was trading. Yes, yeah. an Ijesha woman. I don't think you can see any Ijesha woman who will not want to work. So Baba would send beans to mama mm. through the train yeah. and mama would go and collect in Oshogbo and wow. then sell. Wow. Then gradually mama was selling on her own but even before selling uh, beans. Yeah. She had been involved in uh, other petty petty trade. Business. Yes. Nígbà pípẹ́ sẹ́yìn ọ̀pọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run kan tí mi ò wulẹ̀ nílò láti dárúkọ wọn máa ń níyàwó mẹ́rin márùn-ún mẹ́fà jù bẹ́ẹ̀ lọ kódà títí dàsìkò yìí àárá àwọn kan bẹ́ẹ̀ tí wọ́n jólùṣọ́ àgùntàn tí wọ́n níyàwó tó pọ̀ mi ò mọ̀ yóò tó yàwó mélòó tí bàbá ní tàbí bóyá nígbà tí bàbá sì kú tán àwọn kan gbọ́mọ wá pé a bàbá ló lọ́mọ yìí o. bàbá mi nìkan ni. Hmm. ojú kan làdá ni bàbá ṣe. bẹ́ẹ̀ni. I know we were four. I know. one uh, we with me i know we were three okay. but i know one that we used to be who used to be our sister mm. that lady that woman died even when baba was alive wow wow she died when baba was alive uh, baba was not around he was somewhere i think he went for a program and he was called uh, and uh, the case was referred to, to him. The, my own elder sister. Yeah. I know uh, she was very sickly too. Mm. Very, very sickly. Wow. And uh, eventually, I think, probably she was a sickler. I think. Okay because she used to have uh, pains in her bones wow. during her lifetime. She too died in 1968. <coughs> Wow. So I have a senior sister again who is the present Iyajo CAC okay. Okesha okay. and myself. Okay. But if we look in, into the record, their marriage and then because my seniors eh, my eldest eldest sister was 1938 oh. so we can be able to calculate oh, it okay. Mm. mama had a language that she always used for us yeah. when she's correcting at least for me oh, yeah. when she was correcting me mama would say mi ò ní jẹ́ káyé ọmọ ọlọ́mọ dáa mm. káyé ọmọ tèmi wá bàjẹ́. Mm. tẹ́ ẹ bá máa tún tó bá ṣẹlẹ̀ pé èèyàn máa ń ní oore ọ̀fẹ́ láti tún ilé ayé wa láti wá ṣèpinnu ẹni tí èèyàn tí ó ṣọlọ́pọ̀ èèyàn wá sáyé. bí Yorùbá ṣe máa ń sọ. bí Yorùbá ti máa ń wí ta lẹ́fẹ̀ẹ́ nàka sí pé ah mo fẹ́ kó jẹ́ bàbá mi o. Joseph Ayọ̀ Babalọlá torí ọlá wọn náà ni mò ń jẹ who am I eh? tẹ́ ẹ fi wá báyìí ìbọlá wọn náà ni eh? ilé pọ̀ ládùúgbò yìí tẹ́ lè yà eh? mélòó lẹ yà ń bẹ̀ so ọlá tí mò ń jẹ lára wọn ó pọ̀ ó pọ̀ ó pọ̀ kò ṣeé sọ. So àwọn tí mi mọ̀ tí wọ́n á ṣe mí lóore bóyá mo lọ sí ọ́fíìsì kan tí mo ní ìdí hẹ́pù táwọn bá ti rí mi ọmọ Babalọlá wọ́n á dìde fún ìrànlọ́wọ́ so hmm, àjẹ ìjẹ tán ni ògo ni fún Jésù mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run hmm, thank God for it I just thank God for that. There was this incident that sticks in my brain. Not long he was leaving. And when he was leaving, I ran to meet him by the side of his car. Mm. I have that my friend in Ilesha here now. Yeah. That my friend is the daughter of the late uh, Oba, excuse me, of Efan Alaye, mm. called Aladejare. That Allah, the, the king Aladejare accepted Christ when Baba got to Efon. Wow. So when the king died, Baba now took up the daughter to train her. We now went to school. We were attending the same school. So Baba came and I went. I know that there are school uniforms inside the kid car. And Baba was leaving. I ran to meet him and I said, Baba, ah, Lana, wọ́n na Fadékẹ́ ní skul o wọ́n ní kò ní school uniform saying Fadékẹ́ that my friend that uh, late Oba's child yeah. was beaten because she, she, she didn't have uniform. the school uniform Baba now said okay ẹ mú Feroz Kaki wá ń you know that I don't know whether you know Feroz Kaki very smooth shiny glossy one Baba now cut that Feroz Kaki for Fadékẹ́ he now looked at me sọ pé àpèkẹ́ or he normally calls me àpèkẹ́ or deborah wo bíi tèmi èèyàn bíi èmi nìwọ náà máa jẹ́ torí pé o fẹ́ ọmọnìkejì ẹ ìwọ mm. náà wàá gbà mo mọ̀ pé o ní o ṣùgbọ́n torí pé o gbọ́ tọmọnìkejì ẹ ìwọ náà wàá gbà so the court for the man court for me and for my friend wow. and then he looked in kí ló wà ń bẹ̀ yẹn o. Eh, ìtàn ìtukàn tó wà ń bẹ̀ ń kọ́ ó wàá gbé fún mi oníwo ìwọ nìkan ni kí ìyá àbí yè ṣe fún o ìwọ nìkan ni kò jẹ́ má bá wọn jẹ́ o. why baba was alive there there was this coffin cock shaped yeah. that was given to him from Sapele he kept it on his table whenever he's going he will have some change mm. eh? inside that cock you can lift it up you can put it Back. to form the cock shape baba will put it there and tell me wo kíyà bíyè bá ti fún ọ ní kọ́bọ̀ kí ọ̀fẹ́ àjẹun wá mú sí níbí. so each time i am going to the school and mama gives me one kobo i will again run up stairs as if i have forgotten something yeah. to go and take from the change that uh, eh, baba left for me there <laughs> mama now followed me up stairs one day and met me there ó oh, lè. nígbà tí ẹ sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ẹni bàbá fẹ́ràn àdúrà gan-an. bẹ́ẹ̀ni. ó ní a jẹ́ pé bóyá òun ló farahàn nínú ìjọ CAC ti sídọ̀la wọn kì í fi àdúrà bá àyàn ṣeré. bẹ́ẹ̀ni. bàbá ní ara àwọn ìjọ tó mọ àdúrà gbà jùlọ tí mo nírìírí ẹ̀ nílẹ̀ Yorùbá wa yìí o kò fẹ́ẹ̀ pé méjì CAC ni. As, um, as far as I know, not the whole of the year. Okay. But he he hold, he held uh, marathon fasting many times over. He cannot miss that forty days wow. in a year. Even when Baba is not around, people will come and wait for him. Wow. So wow. His, his, the house was always filled up. And he died that Sunday in Ede. Wow. You will see, if, if I read ó ní pásítọ̀ mẹ́ta yẹn ṣe lọ sí àkúrẹ́ àti odùtọ́lá àti babájídé a ṣe ìpàdé pẹ̀lú àwọn alàgbà èkó àwọn méje ni ó wá mo ra àwọn nǹkan convention náà mike lọ sí iléṣà ó sì padà dé ní agogo mẹ́sàn-án alẹ́ òní. baba will tell you What? from one stage to the other. So was he was preparing he was preparing for the CAC convention to be held in his town, Ilofa, when he died. Nígbà tí bàbá kú, inú wa ń béèrè lọ́wọ́ àwọn èèyàn pé kí ló dé tó wá jẹ́ pé ẹ̀fọn alààyè ni wọ́n sin bàbá sí gẹ́gẹ́ bí mo ṣe béèrè lẹ́ẹ̀kan. Wọ́n ní iṣẹ́ ìyanu tí bàbá ṣe ní ẹ̀fọn alààyè máa pọ̀ wípé àwọn èèyàn jàǹfààní bàbá Joseph Ayọ̀ Babalọ́lá gidigidi ní ẹ̀fọn aláyé ó pé torí ẹ̀ àwọn ará ẹ̀fọn ò ní gbà kí wọ́n sin wọ́n síbòmíì mo ní ṣé tó bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀ ni mo láwọn ọmọ wọn lè má wàá gbà wọn ní ọmọ bó gbogbo àwọn ará ẹ̀fọn yìí náà lọ́mọ bàbá. <laughs> bó ṣe rí gan-an nìyẹn hmm. bó ṣe rí lè ṣe sọ àwọn ará ẹ̀fọn wọn gba bàbá yàtọ̀ hmm. àti àwọn tí ò kì í ṣe CAC ni o hmm. ọba ni o eléégún ni o mi ì tẹ́ ẹ mọ̀ àwọn ará Ifọ̀ wọ́n wọ́n gba bàbá bọ́n ṣe gbà wọ́n tó òun náà ni ó fún wa ní orí ọ̀fẹ́ tó fi jẹ́ pé bẹ́ẹ̀ là ń gbé ibẹ̀ náà bí wa sí. Si tó fi jẹ́ pé ibẹ̀ náà dẹ̀ sí wọ́n sí. kódà gan wọn ní àwọn kan wà tó yẹ pé wọ́n ń ṣe àwọn ń ṣe kìràkìtà kìràkìtà wọ́n ń wá àwọn nǹkan ọ̀ṣọ́ tí wọ́n fi sin bàbá lọ́jọ́ náà ni nígbà tí bàbá kú bí wọ́n ṣe wá ń wá àwọn nǹkan wọ̀nyẹn eh, lọ bẹ̀rẹ̀ àwọn ẹ̀fọn aláyé tó pé ẹ̀yin ẹ fẹ́ sin bàbá irọ́ owó ẹ̀ lé sí síbẹ̀ ni wọ́n bá gbé wọ́n ní bí ìgbìyàn bá jí òkú yẹn gbé máwọn yẹn lọ́wọ́ òun ni ọ̀rọ̀ rí ṣé ẹ lè bá wa sọ bọ́rọ̀ náà ṣe rí lọ́jọ́ yẹn gan pàápàá ṣé ẹ lè rántí ṣé ẹ rántí ọdún náà lọ́hùn. well eh, nineteen eh, fifty mo rántí but kò sí there was you know àwọn ará Iléṣà would have loved wípé kàn gbé wọn wá sí Iléṣà nítorí pé ẹ̀dẹ̀ náà kú sí Iléṣà náà gbà kọjá sí Ẹ̀fọ̀n Ẹ̀fọ̀n la àti àwa àti màmá mm. so àwọn ará Iléṣà would have loved wípé bá a ṣe ń gbé wọn bọ̀ yẹn kó jẹ́ pé Iléṣà náà ti kọ́kọ́ dúró bẹ̀tẹ̀ àwọn bàbá nínú Olúwa tá ń gbé wọn bọ̀ láti Ẹdẹ wọn dúró ní Iléṣà so bí ilé Ẹ̀fọ̀n ṣe ní orí ọ̀fẹ́ láti gbé Ẹ̀fọ̀n nìkan sí wọn sí nìyẹn. bàbá Had the service in the morning, the sermon, he gave the sermon. Yeah. After the sermon, they said he ordered that there will be series of prayers. And he went to that prayer section, dictating the prayer point. And at a stage, he told the congregation that a mighty tree is going to fall in wow. CAC. Wow. let wow. everybody pray about it. Wow. And they said they stood up, they raised their voice, wow. they prayed, wow. and the service ended. And he went inside. Like I told you before, that he has a room in uh, Ede, in Baba Ede Baba Abiye. Yeah. Popularly called Baba Abiye, Baba Akande. They must be quite close. They were very, very close. Very, very close. And Baba was close to me. Wow, that's close, Baba, Baba, Baba Ede. Abiye very very close to me till he died when they come for meetings i normally note it that baba will specifically ask for me baba wow. wow. will specifically ask for me pray for me and give me money wow Wow. When I got married, I I told him about it. When I I I, I worked in a uh, cooperative bank Ibadan. Yeah. Before, I got transferred to Ife. When I got to Ife, I went to Eda, Ede with my husband, showed up at Baba's place, and from that moment, Baba will come at least twice in the month to check on us. Wow. As busy as he was? As busy as he was, Baba will come at 5 a.m. Pin, pin, pin, pin, pin, pin, pin, pin, pin. Ọmọ Baba, ń wa sokale wà, sọ̀kalẹ̀ òmòde. Wow. So, Timba, as soon as I hear that horn, I know his own horn like wow. I knew my father's own when he wow. was alive. Wow. So I will come down. My husband too will rise up and come down, you know. Baba, wow. we, we will go and meet him downstairs in the sitting room downstairs. He will talk with us. He will chat with us. He will discuss natural things with us, spiritual things with us. I normally visit him at a day mm. maybe in the house and during the Lent Lenten period I will go to him on the mountain wow. Orioke I I if if any king is was with Baba yes. then yes. and they now go to tell him pé Baba ọmọ yín ti dé o Baba will leave that king at that place and then come to me and we will go inside Baba's room with my husband Wow. Baba will stand up and pray for us. When he wants to pray for some people, Baba may sit down and pray. When Baba wants to pray for us, he will stand up, lay his hands on us and pray for us. Wow. Even Oriel Keda, if they said, you can't enter this place, Baba will say, ọmọ wọlé ní òlé kò lè wọlé ń bẹ̀ ọmọ wọlé ọmọ wọlé mọ bọ̀jàre lé bàbá rẹ ọmọ wọlé bọ̀. And uh, mama working that time. Yeah. was our saving grace. You know, Baba died. Yeah. When we were when nobody expected. Mm. Uh-huh. And when Baba died, there were promises, promises upon promises. But when the reality no, now dawned on everybody, Mama had to carry everything. Mama traveled to buy her goods and returned Friday night stroke Saturday yeah. morning. Yeah. Baba died Sunday evening or Sunday night. Wow. The corpse was brought to Efon early Monday morning. Wow. So wow. all her products she couldn't sell. She had to lock up the store. Wow. And that was it. No time to open that store. until January. Baba died in July 1960. She couldn't open up until about three months. So it was By 1960 time, Baba died. Yeah, 1959. 59. Okay. We, I mean, we couldn't open until we couldn't operate a normal life until January 1960 wow. when we went for the outing wow. in Odowa, wow. Ilofa. So wow. by the time Mama opened up her store, there have been this. Uh, weevils all over in the store on uh, on the walls on the bags of the rice wow. ah mama cried hey gbese de she now called the she now called some labor yeah gave them baskets they sift they sifted the beans the beans and then rebagged and you know where i said god is wonderful and God will always Peace. be God. Wow. All over Ocean State, Ekiti State. So people now had that Mama had the stock of beans. They were coming to Efon. Wow. To buy the beans and the price shoot up to about three times. That was a divine miracle. Yes. A divine intervention. Yes, that was blessings to wow. the family. God's wow. blessings to the family. To the family. Wow. So that was how we survived. gẹ́bí tí gbogbo wọn ní ó dùn àwọn ará Iléṣà púpọ̀ nítorí pé èrò kan wọn ni wípé Iléṣà ni wọ́n á ṣe wọ́n sí. CAC eh, ńlá kan bẹ nílùú Iléṣà ní Òkè Ìṣà ní Iléṣà wọ́n máa ń pè ní CAC number one ṣé bàbá ló fi ìpìlẹ̀ yẹn náà lélẹ̀ ṣé nígbà ayé wọn ni wọ́n ti kọ́ àbí àwọn wo ló kọ́. Eh, nígbà ayé bàbá náà ti kì í ṣe bíldìn tó wà ń bẹ̀ nísìnyí o ìgbà tí ń gba ayé bàbá ni chọ́ọ̀chì yẹn ti wà ń bẹ̀. ọlọ́run nineteen thirty àwọn orin oríṣiríṣi làwọn èèyàn ti kọ ọlọ́run nineteen thirty kí ló bí i. nǹkan tó bí ọlọ́run 1930 thirty ni pé nineteen thirty yẹn gan-an ni iṣẹ́ ìránṣẹ́ bàbá búyọ̀ tí gbogbo èèyàn gbọ́. Yeah nípa ẹ̀ tí ó mú kí àwọn ọ̀pọ̀lọpọ̀ tí àwọn tó ní àìlera àìsàn ìṣòro lóríṣiríṣi kan wá sí Iléṣà nineteen thirty yẹn ní ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ tí ọmọ tí wọ́n tó kú tí ó jí dìde so nǹkan tí yá àwọn èèyàn ṣe ń sọ pé ọlọ́run ninety thirty nìyẹn. Hmm. mo ti máa ń gbọ́ náà tí wọ́n sọ pé ọmọ yorùbá kan wà o tó ṣiṣẹ́ ìyanu tó sì jí òkú dìde pé ọ̀kan gbòógì táyé ò lè gbàgbé náà ni bàbá Joseph ayo Babalọ́lá pé wọ́n jí òkú dìde lọ́dún nineteen thirty. bẹ́ẹ̀ni bàbá yẹn gan I know him. It's shouting of 1930, but 1980 is the beginning of the ministry of Apostle Ayodele. Jọ́dánì ló pè é, mo sì dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ó wo ìṣe Jọ́dánì, àìmọye wèrè, àìmọye aláìsàn, àìmọye ẹni tó ti yẹ kó dòkú, tọ́lọ́run ti pàṣẹ omi ìwòsàn. Ẹ ibi tá a wà yìí, ọ̀sán yìí tí wọ́n ń bọ nílé àwọn bàbá, òun ni wọ́n ibi tá a ti ń bọ nìyí òun ló sọ pé kán má jẹ́ kán oyún bàbá tó wà nínú o kán má jẹ́ kán bí o nítorí tán bá bí òun máa fi wọ́n lẹ̀ lọ ìgbà tán wá bí bàbá ibi ló wọlé sí. ọlọ́run ló rán àti kékeré ẹ̀ ni ọlọ́run ló gbédìde ẹ̀ ọlọ́run ló ọlọ́run ló rán òun kò kò má ìrìn kankan ilé ayé kò kò kó nǹkan ilé ayé mọ́yà. pásá padà sọ́dọ̀ ẹlẹ́dàá pé à ẹni tó jọra àwọn oníṣẹ́ wo màrí ló sọ pé yes pé ìwọ ló máa kọ́kọ́ lọ tó àmú ẹ̀mí mọ́ yẹn fún wọn tí wọ́n bá ti gba ẹ̀mí mọ́ yẹn gbogbo mèremère mèremère tó kù yẹn Awólọ́wọ̀ ni ó wà á lọ tí ó lọ mú wá nípa àtàrà. This is Jerusalem for the African so you can come here to River Jordan and you be healed you can come for your baptism you can come and do baptism here. Every year ni a máa ń ṣe ìrántí ìgbédìde ní CAC Òkèṣà ọ̀wẹ̀ ní gbogbo Iléṣà so in his lifetime tá a bá ti ń ṣe ìrántí ìgbédìde yẹn wọ́n máa ń invite bàbá yẹn wherever he is in the country he will be, he will be in the church so I happen to know the man before he passed on. ó lágbára o. ògo ni fún Jésù Kristi. ẹ̀bùn ńlá ni orí ọ̀fẹ́ ńlá ni. bẹ́ẹ̀ni. pé ọlọ́run lè fún ẹnìkan lágbára láti jí òkú dìde ó kọjá èrò èèyàn. bẹ́ẹ̀ni. ó sì kọjá àfẹnusọ bí ó bá jẹ́ pé wọ́n mọ̀ pé ìròyìn kì í tó àfojúbà kì í tó àfojúbà. when when baba himself will go for burial service and say olúwa fi fún ni the lord giveth the Lord take us. glory be to his name. all I know is that Baba keeps records. yes ma. if anybody gives him money it goes into the into his diary. okay so this is the diary. this is one of the diaries. this is one of the diaries. wow that's interesting. and he will he will uh, label it Ìpèsè Olúwa. Baba was a good record keeper. wow but Baba was. Uh, what will I, how will I describe him? He, eh, if I say generous giver, yeah. it's even beyond that. <laughs> It was when we were uh, uh holding the 25 years of his memory that I heard from the person on the on the uh, pulpit. pulpit saying, Baba says sword. This thing the Igbos normally use, uh, that's yeah. like a sword like yeah. this. You know yes. that thing that, yeah. ba Baba had two the man who preached i won't mention his name he said the baba saw this in my sitting room i took it away in my everything they took away they believing that any any article from baba will give them power mm. even after baba had died she was struggling to bring us up csc took me up after two years wow. running to the third year the end of the third year of my secondary school they took me up but Mama paid my fees from the first year, second year, half of the third year. Wow. I see them when they say they come to visit my mother. My mother will do everything. Mama keeps uh, this poultry. Mama doesn't eat chicken, but she will have chicken in the house. She will have a eh, duck. She will have a eh, turkey. Depends on their category when they come. Wow. She will give it out to them. Mama I am a witness Mama must of be it. quite hardworking. very very hardworking very wow. very hardworking wow. she wasn't lazy and very very honest very plain if you are not honest you cannot live with my mother if you are not hardworking you cannot live with mama. Wow. there was a day mama sent me to go and bring she mama was making ẹ̀kọ this uh, agidi or whatever they call it ẹ̀kọ téèyàn máa tán pọ́n séwé. mama says i should go and bring the leaf she was doing it the leaf got finished go and bring the leaf from the store i got to the store i couldn't find the leaves i mean esewe say when it be, mama now left that thing and came to the store store you know you if you are the keeper if you are you, you are exactly you, you know you where you have kept your there is there was something put on top of the leaves i couldn't see it mama now remove the thing remove the w- w- thing and said apeke ṣojú rẹ fọ́ ni nwo ewé orí òrìrè o mo wá sọ pé ah, i don't i never knew now something was cut on it when mama heard me ah i thought i thought she was not my mother mama was that thing cannot go away from from my brain if you treat a child like that these days they will say you are a witch Ijesha women they were hard in those days yeah. they were very hard and tough They cannot condone any nonsense, any lackness at all. And I think that was what happened. Wow. But it's, it's not that Mama will be strict to another child and then pamper her own child. I've told you, yeah. Mama ni ó oh, méye jẹ́ kó rí ọmọ lọ́mọ dáa kó rí ọmọ tèmi bàjẹ́. Mm. A fún slap yẹn. Wow. There, there is no water, this water corporation in Efon. There was none there then. I don't know whether they have it now. We normally go to Eh, eh, omi Oni on uh, eh, Ilesha Road here yeah. to draw water. When others are going, Mama will give me my own pail. Follow them. Wow. Follow them. Go and, you go and fetch your own water. I I never knew how to carry it. I will be doing like this when I'm coming. My dress will get soaked. I may bring home half of that bucket. Mama will say, Paul, this is your own drum. Go with them. Fill it up. When you finish, change your dress. lójúmọ́ tó mọ́ lónìí àbí iṣẹ́ lè sọ pé ibi tí iṣẹ́ ìrere wà nígbà náà náà ló ṣì wà lónìí. pẹ̀lú oore ọ̀fẹ́ ọlọ́run iṣẹ́ ìrere ń tẹ̀síwájú. àmọ̀ràn náà ni pé kí oníkálukú fi tọkàntọkàn kan fi ṣe iṣẹ́ ìrere ìjèrè ọkàn láti gbàlà sínú agbo ìjọ ti Ọlọ́run láti gba àwọn tó ń ṣègbè là gẹ́gẹ́ bí orin wa tó sọ pé tọ àṣà kò lọ àwọn tí wọn mọ Jésù lólúwa àti olùgbàlà kán lè yí padà sí Jésù Kristi iṣẹ́ ìhìnrere yẹn kí àwọn ti àkókò yìí kán tó gbọ́ gbé sókè kán túbọ̀ tẹra mọ́ bọ́lọ́run bá ṣe fún wọn lágbára tó torí ọlọ́run ló ń fúnyàn lágbára kì í ṣe nǹkan tí èèyàn lè fi ara ṣe kì í ṣe nǹkan téèyàn lè sọ téèyàn lè ṣe pẹ̀lú ọgbọ́n orí kọ́lọ́run ran gbogbo wa lọ́wọ́. àwọn kan sọ pé kò tiẹ̀ ságbára mọ́ bíi tìgbà ni bíi tìgbà ni tí afọ́jú tó kù ń dìde tí wọ́n ń jí òkú dìde wípé ẹnu ló sì kù tí àwọn òjíṣẹ́ ọlọ́run ń lẹ̀ ná dándán wípé ìyanu máa ṣẹlẹ̀ ẹ máa bọ̀ ẹ máa bọ̀ wípé èyí tó wá pọ̀ báyìí nítorí owó ni àwọn bàbá ń gbà náà àwọn ò lé owó ṣùgbọ́n nísìnyí wọ́n ní nítorí owó ni gbogbo tí àwọn èèyàn ń ṣe báyìí kí ló fà á tágbára àgbà nì tí ò fi sí lásìkò yìí àbágbára yẹn ṣì wà ṣáá nínú ìlú àtàkíyèsí. agbára jésù wà síbẹ̀ béèyàn bá ṣe tẹra mọ́ sí ni. something about my father okay. because if if there is anyone that has served mm. and served well mm. i'm not a good judge o oh. i am in the flesh o oh. but i have had an event that made me to believe that baba's services was accepted by God. Please tell us the, the story. Okay, when we were having the when we were doing the remembrance for 50 years, we decided to hold a revival for three days on the field of Ilesha Grammar School. Baba Abiara came to uh, to run the service for us. Yeah. At the end of the second day, I went to Baba. Baba, I hope you are fine. Baba we house Baba in our guest house, DJ guest house. Yeah. So I went to his room. Baba, I hope you are fine. Oh, no problem. He said, no problem. Mama, I'm going. I, I have to go to Lagos tomorrow. I have an appointment with uh, Baba Kumuyi. I said, ah, Baba, and I thought you will do the cover the three days for us. So, oh. ah, Baba said, it's because of you I have come. I have this appointment before. I have to go. I said, okay. But I would have loved you to cover it too. Uh, Baba said, uh, Shebi, you are an evangelist. Go and pray. I oh. said, okay. If you say I should go and pray, I will go and pray. <laughs> and Baba left the following morning, yeah. early in the morning, he left for Lagos. We were about to go to the field. Then the weather changed suddenly. Wow. And there was darkness all over rain was dri- eh, drizzling. I said, my husband now called me, Mama Biodun, look, look up, O. It is going to rain. I said, eh, kuku nero. Ẹ má worry, ẹ jẹ́ amúra kalẹ̀. I now came out of my flat from the kitchen door and I looked up to heaven. I said, I said it in Yoruba. Ọlọ́run, Baba Apostle, ayọ̀ babalọ́lá joseph ayọ̀ babalọ́lá tó bá ti jẹ́ pé lóòótọ́ ni iṣẹ́ tí bàbá ṣe iṣẹ́ ìránṣẹ́ bàbá tó bá jẹ́ lóòótọ́ ló ṣe ìtẹ́wọ́gbà hmm. níwájú rẹ ọlọ́run ìwọ òjò dúró sọ́run and and that was all i didn't pray too much that was my communication my request before god i said if his services was accepted by you god please you this rain stay where you are until we finish and we went to the field and it was just drizzling like that it was drizzling like that everybody was happy we were all dancing ojo ibokun ojo si wo ijo ijo then i saw a light of vehicle coming towards the field i said who is this coming we baba left somebody his lieutenant yeah. behind yeah. to cover that day yeah. then i looked at I said, whose vehicle is this one at this particular time we've gone far? As the vehicle was coming nearer and nearer and nearer, I said, this is Baba Abiara now. Wow. And I saw him come to the back of the rostrum. Wow. And I went to him. I said, Baba. Mom, Baba now said, Mama, àdúrà rẹ jẹ́ ìsinmi, mo ti dé. <laughs> Ẹ wo gbogbo iṣẹ́ ìyanu tí Jésù ṣe, a kọ́kọ́ béèrè lọ́wọ́ ẹni tó fẹ́ wòsàn yẹn pé ṣó gbàgbọ́ so téèyàn bá ní bí ó dìpẹ́ǹdì lé pé oníkálukú ṣe ní ìgbàgbọ́ tó ẹni tó bá gbà wípé omi yìí tán bá yà sí mímọ́ fún mi tí mo bá lò ó máa ṣe ìyanu náà àgọ́ ara mi ó máa mú kí àìsàn yìí lọ á ṣe á rí bẹ́ẹ̀ agbára wà síbẹ̀ a mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ pé jẹun jẹun ni wọ́n ń ṣe báyìí wípé kí n lọ dá ìjọ tèmi sílẹ̀ tí mo bá ti gbé fọ́tò Joseph Ayọ̀ Babalọlá síbẹ̀ àwọn èèyàn á máa wá wípé CAC ni ó lè má tẹ̀lé ìlànà CAC ṣùgbọ́n kọ́lọ́run ràn oníkálukú wa lọ́wọ́ ni agbára wà síbẹ̀ Jésù wà síbẹ̀ gẹ́gẹ́ bí orin wa agbára Jésù wá síbẹ̀ agbára Jésù wá síbẹ̀ agbára Jésù wá síbẹ̀ Jésù mi kò rebi kan the Lord is still on the throne iṣẹ́ ìyanu dẹ̀ ń ṣẹlẹ̀ ó sì ń ṣẹlẹ̀ bí èèyàn bá ṣe gbà á sí ni kọ́lọ́run ràn gbogbo wa lọ́wọ́ ẹ ṣeun púpọ̀ mà ẹ bá mi dárúkọ yín lẹ́ẹ̀kan lẹ́ẹ̀kan sí i àti bí ẹ ṣe jẹ́ sí bàbá. wúrà ọlá ọ̀gẹ́ nílùú orúkọ mi èmi sì ni pẹ̀lú orí òfẹ́ ọlọ́run àkọ́bí bàbá. ayọ̀ babalọla. joseph ayọ̀ babalọla. ẹ ń tọ́ ọmọdún mélòó báyìí ma. eighty two. bàbá tó ọmọ ọdún mélòó nígbà tí wọ́n á jáde láyé kẹ́lẹ́ rántí. fifty five. Hmm. ẹ ṣé mo dúpẹ́ o. mo gbà pé ẹ ti jàǹfààní tó pọ̀ nínú ètò yìí ẹ sì rẹ́ kọ̀ọ̀kan ẹ rí nǹkan dì mú. ǹjẹ́ títí ìgbà míì tèmi yìí ò tó máa pàdé o Ọlákúnlé Fásùgbà lórúkọ mi ire o